Ǹjẹ́ mo tún kí wa kú dédé àkókò yìí níbikíbi tí a bá ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbóhùn mi àti ní gbogbo ibi tí ọwọ́jà ìkànnì yìí bá dé. Orúkọ mi ò yí padà o. Èmi náà ni Bọ̀dá Délé. Béyìí ni ẹ fi ọpẹ́ fún Ọlọ́run nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láíláí. Ẹ já ṣí Bíbélì wa sí, eh, ìwé ìhìnrere mati orí kẹta. Ìhìnrere mati orí kẹta ẹsẹ̀ ìkọkànlá lóòótọ́ ni lóòótọ́ ni èmi fi omi baptisi yín fún ìrònúpìwàdà ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ ń bọ̀ lẹ́yìn mi bàtà ẹni tí èmi kò tó gbé òun ni yóò fi ẹ̀mí mọ́ àti agbára baptisi yín ẹsẹ̀ kejìlá ẹni tí àtẹ rẹ̀ ń bẹ ní ọwọ́ rẹ̀ yóò sì gba ilẹ̀ ìpakà yóò gba ilẹ̀ ìpakà rẹ̀ mọ́ tótó yóò sì kó àlìkámọ̀ rẹ̀ sínú abà ṣùgbọ́n ìyàngbò ni yóò fi tó kù fún praise the lord èyí ni pé ìfàmì oh. yóò yàn ní Jòhánù baptisi ó sọ̀rọ̀ nípa ìfàmì yóò yàn wo ìfàmì yóò yàn láti baptisi láti ìyẹ̀wò láti ṣe kí ni o láti baptisi láti pé ó sọ ní ẹsẹ̀ kọkànlá ó ní lóòótọ́ ni èmi fi omi baptisi òun kò kí ni di láti ìdánilẹ́kọ̀ọ́ yìí o ọlọ́run àwọn ọmọ ogun ọ̀run yẹ you are mighty. ẹ̀kọ́ nípa ìrìbọmi hmm. onírúurú ìbéèrè àti awuyewuye ni ó ti gbé wáyé lórí rẹ̀ àwọn kan ní tí eh, èèyàn bá ṣe ìrìbọmi nílé ayé kó tó di pé ó kú kò ní wọ̀jọba ọlọ́run àwọn kan ní téèyàn bá ṣe ìrìbọmi èèyàn sọmọ ọlọ́run onírúurú béèrè gbogbo ẹ̀ ní dáhùn lẹ́kùnrẹ́rẹ́ èmi ò ní kú ẹ̀yin ló ní kú àjọfà ìkúdẹ́gbẹ̀rà ni. Jòhánù Baptist ní sọ̀rọ̀ ní ẹ̀sìn kọkànlá ó ní lóòótọ́ ni èmi fi omi Baptist yín fún ìrònúpìwàdà èmi fi omi Baptist yín fún ìrònúpìwàdà ǹjẹ́ mọ̀ pé àárín yìí ni àwọn kan rí náà máa gbà ṣẹ́fún náà máa ní dandanlá ẹni tí kò bá tí ì ṣe ìrìbọmi kò tí ì rí ọmọ ọlọ́run ìrònúpìwàdà tòótọ́ ọ̀dàdé ní sòótọ́ ni àlàyé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àlàyé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí gangan ni wọ́n ṣe máa ń rí ìyìnbọn mi ṣé dandan bẹ́ẹ̀ ni kẹ́sì máa wo ǹjẹ́ jẹ́ mọ̀ nínú ìwé iṣẹ́ àwọn àpòsílẹ̀ nígbà tí Fílípì àti Fílípì ajínrere Fílípì evangelist nígbà tí. Eh, tí ó darapọ̀ mọ́ ọkùnrin ìwẹ̀fà ará Ethiopia nínú kẹ̀kẹ́ láti pàṣẹ ẹ̀mí Ọlọ́run wá tí ó darapọ̀ mọ́ ẹ rí i pé nígbà tí ó ṣàlàyé rẹ̀ fún nǹkan bí ni pé wọ́n ní ǹjẹ́ nǹkan tí òun ka èso yí ọ ò ní rárá ò ní dà ó nílò ẹnìkan láti ṣàlàyé fún ó sì darapọ̀ mọ́ nínú kẹ̀kẹ́ rẹ̀ ẹ máa jọ lọ ní máa ṣàlàyé ní kọ́ kí láàrin ni pé ó sì dúró níbi etí odò kan ó sì baptisi rẹ̀ èyí ni pé lẹ́yìn ìgbà tí ọkùnrin tí ó gba jésù lólúwa àti olùgbàlà rẹ̀ ó baptisi rẹ̀ ó sì ṣe kíni ń bá tiẹ̀ lọ bí fílípì ń ṣe ń lọ báyìí bẹ́ẹ̀ sọ ó ní ẹ̀mí sì ta fílípì pa èyí ni pé bí ìgbà téèyàn bá dọ̀bẹ̀ ẹ o ó bá rẹ̀ bò mí iyún kan iyún báwọn yàtọ̀ sí yìnyín nígbà tí àwa pétérù ẹ̀yin nìkan lẹ fi ṣàṣọ pé wá sí ilé kọ̀nìlú nǹkan kan ṣẹlẹ̀ náà lẹ́yìn ìgbà tí ó ṣàlàyé fún wọn èyí ni pé ǹjẹ́ mọ̀ pé ìrìbọmi tá à ń sọ ìgbà oríṣi méjì lò ìrìbọmi àkọ́kọ́ ó ní ìrìbọmi nípa tara ìrìbọmi nípa tara kí ni ìrìbọmi nípa tara ó ní ìrìbọmi tí a máa ń ṣe fún wa ní etí gbò hmm. rántí pé onírúurú ìrìbọmi nípa tara gan ló wà ǹjẹ́ mọ̀ pé àwọn ọmọ ọlọ́run kan àwọn ọmọ ọlọ́run kan àwọn ò ní gbàgbọ́ nínú mímọ̀ tìrì ìyànbọ mímọ̀ fàyàn jáde àwọn ìjọ kan wà wọ́n fẹ́ ṣe ìrìbọmi fún yín wọ́n ní kíní kan bí ọ̀nà ìgbélébù báyìí bí ọ̀pá ìgbélébù báyìí níbi abẹ́ rẹ̀ lèyìn ó dúró sí wọ́n á tìrì wọ́n bọnú omi kan wọ́n wọ̀ sí ilẹ̀ àwọn ọmọ ọlọ́run kan ìrìbọmi báwọn máa ń ṣe àwọn ọmọ mú omi wọ́n fi oh. ìka àárín wọn bọ inú omi wọ́n fi ya àgbélébù sí ìyàn wájú wọn lẹ́yìn àti ṣèlú bọ́mí àwọn kan sì rèé àwọn ọmọ ọlọ́run kan wọ́n mú yàn lọ etí odò tọ́mọ́ ti mú yàn dé etí odò wọ́n rí yàn bọ inú omi lódindi wọ́n sì fà jáde padà ìrìbọmi náà ni a tún ọmọ náà ó ṣá lọ lóríṣiríṣiríṣiríṣi èwo ló wá ṣètẹ́wọ́gbà èwo ni ò ṣètẹ́wọ́gbà ń bẹ̀ èyí ni pé ìrìbọmi gangangangangangangangangangan ǹjẹ́ mọ̀ pé ìrìbọmi eléyìí tí ó gbajúgbajà ó ní eléyìí tí wọ́n lọ sí odò tí ń sàn tàbí odò tó bá dé wọ́n bọmi wọ́n fà yàn jáde bẹ́ẹ̀ ìyún ló gbajúgbajà òun bẹ́ẹ̀ sọ pé òun ni ayé fẹ́ ǹjẹ́ mọ̀ pé nígbà ní àárín ìgbà tí wọ́n bá mú yàn tán rí yàn bọnú omi tán fàyàn jáde onírúurú àwọn ìṣẹ̀lẹ̀ ni ó ṣẹlẹ̀ ní àárín ìgbà náà torí ìdí èyí ni àwọn ẹ̀kọ́ wà ó yẹ kí dandan ni kí ẹ̀kọ́ wà ṣáájú ìrìbọmi kán ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún yàn ṣáájú ìrìbọmi ó yẹ kí ẹ̀kọ́ wà dandan nìyẹn. bọ̀dà oh, délé ìlú èmi bẹ́ẹ̀ ni ìṣèlú ah, ah, bọ́ mi ah, ní láti ìgbà tí mo ti gba Jésù pẹ̀lú àti olùgbàlà mi ìṣèlú bọ́ mi títí dì sìn ní tí ìṣèlú bọ́ mi ṣé ní dọ́dọ̀ ọlọ́sìn ó dọ́dọ̀ ọlọ́sìn tí wọ́n yẹ téèyàn máa ṣèlú mi ni nígbà ní tí màá ṣe ìrìbọ mi tí ń dọ̀dọ̀ Ọlọ́run mi ẹ tún sọ pé ó tún yẹ kéèyàn ṣe mi èwo lè rán afẹ́ gbàgbọ́ nínú méjèèjì méjèèjì kí gan the last ìrìbọmi the last rẹ̀ rèé òun ni pé ìrìbọmi nípa tara kókó rẹ̀ ni pé kí á mú òfin ọlọ́run ṣẹ kí á mú òfin ọlọ́run ṣẹ dandan ni ká mú òfin ọlọ́run ṣẹ ǹjẹ́ mọ̀ pé tí èyàn ò bá ṣe ìrìbọmi nípa tara ìyẹn ò sọ pé bóyá èyàn ìsọmọ ọlọ́run ìyẹn ò sọ pé bóyá pé èyàn ò ní wọ ìjọba ọlọ́run irọ́ irọ́ èyàn ìwọ ìjọba ọlọ́run ṣùgbọ́n tí èèyàn bá ṣe ìrìbọmi onírúurú àwọn ìgbésẹ̀ kan àwọn ìṣẹ̀lẹ̀ kan a máa ṣẹ̀ nígbà tó ní àárín ìṣẹ́jú tí wọ́n rí ìyàn bọmi pápá àyàn jáde àwọn Yorùbá bọ̀ wọ́n ní béèyàn bá ń sọ̀rọ̀ orí bíbẹ́ lójú ọmọ kékeré lọ́rùn lọ́rùn ni ó mọ̀ wò yàn ẹ rí i pé àwọn ọmọ kéékèèké tẹ́ bá ń gbọ́rù dánilẹ́kọ̀ọ́ yìí wọ́n mọ̀ ní hà wọ́n àárín ìyàn bomi wọ́n gbóyàn lódindi wọ́n àti yàn bọnú omi ha sẹ́yìn ò ní mú mu yó báyìí sómi ò ní rán díyàn mú báyìí sómi ò ní wọnú etí yàn èyí ni pé ìrìbọmi ó pé oríṣi méjì ìrìbọmi àkọ́kọ́ ó ní ìrìbọmi ní patara eléyìí tí a ti sọ bọ̀ ìrìbọmi ẹlẹ́ẹ̀kejì ó ní ìrìbọmi nípa ti ẹ̀mí mímọ́ níwájú ọba àwọn ọba. ìrìbọmi ẹlẹ́ẹ̀kejì ó ní ìrìbọmi nípa ẹ̀mí mímọ́. Hmm. bàbá tó tó ń gbani. kí gan ni bíbélì sọ nípa ìrìbọmi ẹ̀mí mímọ́ iná ẹ jẹ́ yára yẹ nǹkan nǹkan kan wò ẹsẹ̀ bíbélì ẹ̀yọ kan dondo láàsìsì fún àtòpọ̀ mọ́ra. <laughs> ìwé ìṣe àwọn àpòstélì orí kìíní ẹsẹ̀ kẹjọ ó ní ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ wá bà lé yín ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé ṣùgbọ́n ẹ̀yin yóò gba nígbà tí ẹ̀mí mímọ́ bá bà yín tí a bá ń sọ̀rọ̀ nípa ìrìbọmi nípa tẹ̀mí ó jẹ́ ìṣípòrọ̀pọ̀ ìyípadà ìṣẹ̀dá ìṣípòrọ̀pọ̀ ìyípadà ìṣẹ̀dá nínú lọ́hùn ìṣípòpadà nínú lọ́hùn nípa titi ẹ̀dá ìgbà wo gan ni ìrìbọmi tẹ̀mí mọ́ bẹ̀rẹ̀ o tí èèyàn bá ń wò ó we know you are bigger than every mountain Nigeria. And we know you are bigger than every mountain we will face. And so as we see you <laughs> highly lifted up, bigger than our issues. rí torí mo sọ wọ́n bá kan ò lè rí ẹ tí bá kan tí máa ṣẹ́jú bá kan ẹ lè rí nígbà mọ̀ pé tẹ́ bá ń wo fọ́nrán ìrìbọmi tẹ̀mí mímọ́ tẹ́ bá ń wò bóyá nínú eh, ìpàdé kan ni o sẹ́yìn pé ẹ mọ̀ ò pé ha ah, ah. ṣé èyí pọ́n kúrọ́ fún wa fíìmù díríkì lélẹ́yìí o fíìmù díríkì lélẹ́yìí o àbúrò àbáwọn jẹtìlì àbáwọn jàkísàn nígbà tó máa ń ṣe fíìmù a ah, irọ́ ni o a irọ́ èrí lélẹ́ o bẹ́ẹ̀ sì òótọ́ ni òótọ́ ni àwọn kan wọ́n ti pé ọlọ́run dáwọ́ agbára lé ọ láwọn ìrántí ọlọ́run kan ọlọ́run dáwọ́ agbára lé ọ tó bẹ́ẹ̀ ṣe é jẹ́ pé tí wọ́n bá ń ṣe ìdìbò mi ẹ̀mí mímọ́ fún yẹn báyìí onírúurú ìṣẹ̀lẹ̀ ló mọ̀ sí tó bá ń ṣe ìpàdé lọ báyìí wọ́n lè mọ̀ wàásù lọ wọ́n lè náwó sí àárín ẹ̀sìn àwọn yóò sì wọ́n sí lábẹ́ ìpàdé lọ́wọ́. Ah, ọ̀pọ̀ nǹkan tí a máa ń rí lórí ẹ̀rọ móhùnmáwòrán ni o lórí ìkànnì eh, YouTube ni o tàbí lórí ẹ̀rọ ayélujára ni o táwọn mọ̀ pé ah, irọ́ ni kíní oògùn ni ǹjẹ́ mọ̀ pé oògùn kọ́. àwọn èèyàn lè wà tán máa ń fòògùn ṣe ń tòótọ́ o ara wọn tí mo ń dọ́gbọ́n kọ́ mọ́ o àmọ́ ẹ jẹ́ ìsọkè ní kankan tán máa ń pidán tó bá náà ṣe mọ̀jíìkì tó bá ní wọ́n ń ṣe kinní kan ṣé à ń pé oògùn nu bá wọn oògùn náà ń lò amẹ́gẹ́ ń sọ kinní kan fún mi tí àwọn tí ń ṣoògùn bá lè mọ̀ ṣe bá wọn tá ń bá bá àwọn tí ń ṣoògùn èṣù àbí tí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ èṣù àti àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn onígbàgbọ́ rẹ̀ kí wọ́n máa lè máa ṣe irú àwọn mọ̀jíkì báwọn tó máa lè máa ṣe tó máa lè máa mú yàn lójú mélòó mélòó tọ́lọ́run. ẹ jẹ́ n sọ kinní kan fún yín gbogbo ohun tó rí gbogbo ohun tí èṣù rí ó ṣe àtàwọn ọmọ rẹ̀ gbogbo orú àràfẹ́ lè wù kán dá èmi fi ń dá yín lójú pé ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ fún àpẹẹrẹ ẹ rí i pé ah, hmm, àwa tá a wà lórílẹ̀‐èdè nàìjíríà àwa lọ̀rọ̀ tí mo fẹ́ sọ ilé yé àtẹ̀yìn tẹ́ ẹ bá mọ́ wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan fún àpẹẹrẹ tí a pé ẹ mọ̀ o tẹ́ bá ní pé à kí ni kí ni rédíò tẹ́ra hàn rédíò nǹkan dá kan báyìí iná máa ń tètè lọ lórí rẹ̀ wọ́n ti ní bàrúfù lẹ́ra fẹ́ẹ̀kì lẹ́ra ayédèrú lẹ́ra ṣe pé ó tún ní nǹkan kan tán máa ń sọ wọ́n ní kí ni ibo méèdì lẹ́ra ibo méèdì lẹ́ra mò ń sọ fún yín Gbogbo ohun tí èṣù orí ó wò ṣe, ó dàbí Igbo made ni. Ẹ má bínú Igbo o. Ó dàbí Igbo ni ẹ gangan. Gbogbo tó rí kẹ́rikẹ́ tẹ́ṣù orí ó ṣe, gbogbo tó rí ó wò Igbo ni. Ọlọ́run gangan, ọwọ́ Ọlọ́run rẹ̀ wà. Bàbá Ọlọ́run Olódùmarè. Kì í ṣe pé torí pé èèyàn jẹ́ Ọlọ́run, ṣe máa ń téèyàn bá jẹ́ èèyàn lè jẹ́ ọmọ ìjọ tí ó bá jẹ́ olùfọkànsìn tó ń rìn déédéé wájú ọlọ́run ọlọ́run ó sì dáwọ́ agbára lé e kódà ju ìránṣẹ́ ọlọ́run gan lọ bẹ́ẹ̀ ni ọlọ́run ò mọ wá àwọn tó mọ nǹkan ṣe irọ́ o irọ́ o ọlọ́run ò wá àwọn tó mọ nǹkan ṣe rárá ẹni tó ṣe tán àti ṣe nǹkan tó farajìn iná ọlọ́run wà ká ní pé ọlọ́run mọ̀ ń wo n téèyàn bá tó tó yẹ pé bóyá ó ní gbèdéke pé ah, ntọ́lọ́mọ wò mọ́yàn láti fi pé èèyàn rè kò yẹ kọ́ máa ń porú wa yìí e, èmi èmi nu gbogbo èèyàn tí ń bẹ ilé ayé tá ń bàbá mi tá ń bí mi àwọn ọlọ́run ò wòyùn <laughs> ọlọ́run ò sì wòyùn dé eperu wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ní ọlọ́run ò ti kí wo nǹkan kan kí wo nǹkan kan ti fi dáwọ́ agbára lé èèyàn kìkìdá èèyàn kìkìdá ọkàn tí ó bá ṣe tán pẹ̀lú ọlọ́run kìkìdá ọkàn tí ó bá bọ́ lọ́rùn rìn déédéé kìkìdá gbogbo àwọn tí ọkàn wọn bá ṣe tààrà pẹ̀lú ọlọ́run kìkìdá àwọn tí wọ́n bá bá ọlọ́run rìn tí wọ́n sì pé ẹ rí i pé ọlọ́run gan sọ fún abrahamu ó ní abrahamu rìn níwájú mi kí o sì ṣe kí ni o kí o sì pé

ìrìbọmi tẹ̀mí àti ìrìbọmi nípa tara. Ìrìbọmi nípa tẹ̀mí, òun ló sún wa débi àyàbátà lọ́hun. Àmọ́ ẹ mọ̀ wò ó, bó o gan lèyẹn ṣe máa ń rí ìrìbọmi tẹ̀mí gbà o. Ìwé ìṣe àwọn Àpóstélì orí kìíní ẹsẹ̀ kẹjọ. Ó ní ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára. Ó, ibikíbi tí ẹ bá rí tí Bíbélì bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú ṣùgbọ́n, ó ní láti jẹ́ pé boya ó ní nǹkan kan tí ń bá bọ̀ nù. Ẹ o, ẹsẹ̀ kan wá wà o ẹsẹ̀ kan wá wà táyọ ibi tó ti ní ṣùgbọ́n o ẹsẹ̀ wo náà sì ní ẹsẹ̀ keje ni o kí gan lẹsẹ̀ keje sọ ó ní ó sì wí fún wọn pé ta ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ jésù olúwa ni o ó ní ká pé bíbélì tó bá dá a lẹ̀ ń lò kò sí bíbélì tí ò dá o àwọn tó ń jẹ́ pé àwọn bíbélì kan tó ń jẹ́ pé wọ́n fi àwọ̀ pupa gbogbo tí a bá ti rí àwọ̀ pupa nínú bíbélì jésù olúwa wa ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ tàbí kó jẹ́ pé bí ọ̀rọ̀ tí jésù olúwa wa sọ òun lẹ́nìkan tó sọ ìwé ìṣe àwọn àpọ́sítélì orí kìíní ẹsẹ̀ keje ó ní ó sì wí fún wọn pé kì í ṣe tiyín láti mọ àkókò tàbí ìgbà bàbá ti yan bàbá ti yàn nípa agbára òun tìkára rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ̀yin yóò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. ẹ má jẹ́ n tàn yín ẹ má mọ̀ pé òun ṣe tán láti rìnrìn àjò ìgbàgbọ́ ẹ má mọ̀ pé òun ṣe tán láti rìn nínú ayé yìí kó sì ṣẹ́gun ó gbúdọ̀ ní baptisi ìrìbọmi tẹ̀mí ẹni tí kò bá tí ì ooo ẹni tí ò bá tí ì ṣe tí mo bá tí ì ṣe ìrìbọmi tẹ̀mí fún ẹ mọ bó ti rí ni. Ó dàbí dípò kéèyàn mọ́ fẹsẹ̀ méjèèjì rìn, kéèyàn wá kásẹ̀ kan rọ̀ kó wá fẹ́ mọ́ rìn. Ṣé èèyàn lè fẹ́ mọ́ fẹsẹ̀ kan rìn? Èèyàn ò lè fẹsẹ̀ kan rìn. Èèyàn ó mọ̀ tìró ni. Èèyàn ó mọ̀ tìró ni. Ṣé tìró ni ká pè é ni? lè máa pè ní bí ìgbà tí bá ń bẹ̀ ni. Ǹgbẹ́ ẹsẹ̀ pé méjì, lẹ́ fi ìkíní tilẹ̀, ẹ fi ìkejì náà tilẹ̀, ẹ kákanrọ̀, ẹ nà kejì iwájú. Bé ti ń rìn nù. Ìyẹn lórí ilẹ̀ ayé o. Torí ọ̀tọ̀ ni bó ṣe ń rìn nínú òṣùpá o. Bó ni wọ́n ṣe ń rìn nínú òṣùpá? Wọ́n máa ń wọ́sẹ̀ ńlẹ̀ nínú òṣùpá ni. Torí tó bá gbé ẹsẹ̀ sókè tó bá ṣe gbà báyìí, hmm, ibi èèyàn bá ta lọ, ó tanu. Èyí ni pé òfin tí ń jọba nínú òṣùpá ó yàtọ̀ sí òfin tí ń jọba ní orí ayé lórílẹ̀ ayé òfin tó jọba lórílẹ̀ ayé ni pé èèyàn lè rìn bó ti wù àmọ́ àwọn ibìkan wà téèyàn ò gbọdọ̀ rìn dé bíi etí òkun bíi inú òkun omi rú yàn lọ́nu èyí ni pé lórílẹ̀ ayé yìí téèyàn bá fẹ́ rìn lórílẹ̀ ayé dandan ni fún ọ o gbé ẹsẹ̀ ọ̀tún lélẹ̀ àbí ẹsẹ̀ òsì ó wà sí ẹsẹ̀ kó o kù ó nà wájú kó o tó gbé kejì àbí ṣùgbọ́n kí àwọn àdéhùn fẹ́ mọ mú ẹsẹ̀ kan òun fẹ́ ká ẹsẹ̀ kan rọ̀ báyìí kéèyàn kẹsẹ̀ kan rọ̀ kó wá lóun fẹ́ rìn ṣe hàn pé tó bá fẹ́ sún wájú ṣe hàn pé dandan ni kó ṣe kí ni o kó fò báyìí kó fò báyìí ìṣẹ́jú mélòó lèèyàn fẹ́ ṣe dà òun ló fi máa ń jẹ́ pé ẹlòmíì ọmọ ọlọ́run ni o ó gbọ́ ọlọ́run gbọ́ o ṣùgbọ́n ẹ rí i pé lẹ́yìn ìgbà tó gbàgbọ́ kì í pẹ́ tí fi rẹ̀ wọ́n wọ́n máa ń ṣubú nínú ẹ̀mí kí ló fà ojú pé wọ́n ti ní ìrìbọmi tẹ̀mí. Hmm wọn à tí ì ní ìrìbọmi tẹ̀mí kí gan la wá dà tá a pè ní ìrìbọmi tẹ̀mí ìkún fún ni ẹ̀mí mímọ́ ìkún ni ẹ̀mí mímọ́ ẹni tí ó kò bá tí ní ìkún fún ni ẹ̀mí mímọ́ ń ṣe lọ́ọ̀ ni torí pé ń najú lọ́ọ̀ ni torí pé kí ni gbogbo ó yá ni yóò rẹ̀ kí ni ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ jẹ́ bí ó jẹ́ atọ́nà fún wa ó jẹ́ olùtùnú wa. Nígbà ilẹ̀ bá ṣú, kéèyàn wá lóun fẹ́ máa rìn lágboolé níbi tí ò mọ̀. Agboolé ibi tẹ́ ẹ mọ̀ gan, ẹ ní láti taná láwọn ló ní àwọn ọ̀pọ̀ ibi. Torí oríṣiríṣi ẹranko afàyàfà tó ní oríṣiríṣi òun rè báyìí nísìnyí gbogbo àárọ̀ gbogbo ọ̀sán. Bóyá ọmọ kéékèèké ti ṣeré pá káàkakiri, bóyá wọ́n lọ, bóyá wọ́n lọ ra ẹlẹ́rìndòdò, táwọn ní wọ́n lọ dágo rẹ̀ padà, bóyá ibi tí wọ́n ti gbé ń ṣeré pá lọ wọ́n ti ṣubú wọ́n ti fọ́gò àbọ̀ ń fìgò kọlura wọn àbáwọn oníjàgídíjàgan wọ́n ṣe wọ́n hùwà jàgídíjàgan wọ́n wá fọ́gò. kéèyàn wá lóun fẹ́ rìn nírú àdúgbò bá ń ṣàpé ẹ ń bá mọ̀ nǹkan tó sọ pé à mọ́ gbọ́nà ọbẹ̀ ń o mọ́ gbọ́nà ọbẹ̀ ń o wọ́n ti jà bẹ́ẹ̀ wọ́n ti fọ́gò bẹ́ẹ̀ mọ́ gbọ́nà ọbẹ̀ ń o èèyàn wà mọ̀ kéèyàn wá mọ̀ lọ kó mọ̀ rìn jùwà níbi tí ò sí ná táyì ti fọ́gò dà á kí ni ó so ń tì yóò kàn tẹ̀sẹ̀ bọ̀gù sọnù sọnù kí ni kó jẹ́ pé ọkọ̀ lèèyàn ń gbé bọ̀ níbi tí wọ́n ti gbé fọ́gò téèyàn ò bá mọ̀ àwọn àgò kan wà olúwa o irin tó fẹ́ gún tí ò ní bàjẹ́ bógún táyà mọ́tò táyà ó èyí ni pé ẹ̀mí mímọ́ òun ni atọ́nà wa ẹ̀mí mímọ́ òun ni atọ́nà wa òun la fi ń ríran onímọ̀ tọ́ wa sọ́nà ẹ wá sọ fún mi bó ni lè èèyàn ṣe fẹ́ rìnrìn àjò gbàgbọ́ láìsí ẹ̀mí mímọ́ bó o lè ṣe fẹ́ gbénu ilé ayé tá a wà yìí láì ní ẹ̀mí mímọ́ bó o lè ṣe fẹ́ rìnrìn àjò gbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run láì látan gẹ́gẹ́ bí èdè àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà a máa ní àtẹ̀wá mọ ibi tí lágbájá ta ni kì í mọ̀ sára wa mọ̀ ẹ̀ kí ni ẹni tó ti látan kí ni ìtumọ̀ latan ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan òde bó o lè yẹn ṣe fẹ́ rìnrìn àjò gbàgbọ́ láì latan pé kéèyàn máa lọ ṣọ́ọ̀ṣì kó máa sí náà kó máa ṣògùn wẹ́rẹ́wẹ́rẹ́ mọ́ ha láì sẹ́mi mímọ́ irọ́ irọ́ kò lè ṣeéṣe kò lè ṣeéṣe a nílò ẹ̀mí mímọ́ o ìkúnfúnni ẹ̀mí mímọ́ òun ni ìrìbọmi tẹ̀mí ìgúnfúnni tẹ̀mí mọ́ òun ni ìrìbọmi tẹ̀mí ha abájọ tí bíbélì Jésù Olúwa ṣe sọ nínú ìwé iṣẹ́ àwọn àpòstélì orí kìíní ẹsẹ̀ kẹjọ ó ní ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín èyí ni pé tí ẹ̀mí Ọlọ́run bá ti bà lé wa á wà ní agbára rẹ̀. Torí ẹ̀, àwọn ọmọ náà kan wọ́n hàn ní òye. Wọ́n hàn ní òye torí pé kí ni? Tí bá ní òye ni, wọ́n ò ní gba àwọn àdúrà àyà kan tí wọ́n gba. <laughs> Bọ̀dá Délé kí lẹ pè ládùrá àyà? Ẹ máa wò Ara àdúrà àyà tí mò ń sọ rè o. Ọmọ Ọlọ́run ni ọ́. O ti ṣe, o ti ní ìkún fún ẹ̀mí mímọ́ Ọlọ́run. Kí èèyàn ṣe wá gbàdúrà. Olúwa! olúwa fún mi fáwọ́dà olúwa fún mi lágbára olúwa fún mi ha létí ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ọmọ ọlọ́run ẹ mọ̀ ní ha káì káì káì ha ó ṣe ha àwọn ẹ̀kọ́ àwọn àwọn olùkọ́ni ẹ̀kọ́ likonítánì rèé o ha irú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ẹ̀yìn ọmọ ọlọ́run ṣe pé ẹ̀ṣẹ̀ mọ gbọ́ dánilẹ́kọ̀ọ́ mi ẹ̀ṣẹ̀ mọ wò dánilẹ́kọ̀ọ́ mi lórí ìkànnì YouTube àti lórí ẹ̀rọ móhùnmáwòrán ẹ mọ̀ ní ah ti ṣubú wọ́n ti ń kákòdì ni nǹkan kò ṣe mí nǹkan kò ṣe mí kéèyàn máa gbàdúrà olùwàgbàgbàrà wọ̀ mí olùwàgbàgbàrà wọ̀ mí ní àpá àdúrà kò múlà ẹja òun rè ìwé ìṣe àwọn àpọ́sítélì kan náà ni orí kìíní ẹja kẹsẹ̀ karùn-ún ó ní nítorí nítòótọ́ ni Jòhánù fi omi baptisi yín ṣùgbọ́n ó fi ẹ̀mí mọ́ baptisi yín kì í ṣe ọjọ́ púpọ̀ láti òní lọ a ó fi ẹ̀mí mọ́ baptisi yín <laughs> kí ni ìtumọ̀ àárín o ìtumọ̀ rẹ̀ o ní ọgbà tí a bá ti gbàdúrà tá a bá ti jẹ́ ọmọ Ọlọ́run tá a ti ní ẹ mọ̀ wo ẹ rí i pé mo sọ pé mo ní kéèyàn máa gbàdúrà pé kọ́lọ́n kóhun fún ẹ̀mí mímọ́ pé àdúrà wọn ò mú làákàyè wá. ó dàbí ẹni pé ìmọ̀ tí mo sọ mo tí mo sọ òun rèé o àdúrà tó yẹ kéèyàn máa gbà ni pé Olúwa kún mi fún agbára sí sí i kẹ́ ẹ mọ̀ wo ẹ wo Samsoni fún àpẹẹrẹ ẹ já wo Samsoni ta ni Samsoni ha. Ah! ó jẹ́ Násírù, ó jẹ́ Násírì Ọlọ́run, ẹni tí Ọlọ́run, à, tí Ọlọ́run kún fún agbára. Ẹ mọ́ gbàgbé pé nígbà ayé májẹ̀mú láíláí kò tíì sí ẹ̀mí mímọ́ lójú iṣẹ́ nísànsàn. Ẹ̀mí Ọlọ́run ìmọ̀ dígbà sí wà ni. Yóò dígbà sí wá, yóò tún lọ fún àwọn ṣẹ́, fún láti ṣe àwọn àwọn àkànṣe iṣẹ́ kan. Nígbà tí ọwọ́ wá tẹ Sámsónì tó fi ẹnu ara rẹ̀ tẹ kó bára rẹ̀. Lọ́nà wo? Ó sọ àṣírí agbára rẹ̀ fún Delilah, obìnrin àjòjì. Ó sọ àṣírí agbára rẹ̀ fún Delilah. Ìyun wá hàn lé mọ̀. Kí ni àṣírí agbára Samsoni? Irun orí rẹ̀. Wọ́n han irun orí rẹ̀, wọ́n rẹ́ kúrò ńbẹ̀. Ó ní ijọ́ bá ti rọrẹ́ ẹ, ijọ́ ni lè ṣe nǹkan kan mọ́. Samsoni, ẹni tí fi okùn dè, okùn tó yí jù láyé ní gbogbo àgbáńlá ayé ìgbà náà. Wọ́n fi dè Samsoni lọ́wọ́ àti lẹ́sẹ̀. Ìyàwó ẹ ní, "àh ah, Samsoni, ó dìde, àwọn ará Filisti dé." Ó sì dìde gìjà, ó sì tú dànù. Samsoni, ẹni tí wọ́n lù, tí wọ́n ṣèbó ti kú ni. Wọ́n wá mú òkú àwọn tó jẹ pé òun ló lù wọ́n pa ò. Wọ́n wá òkú, wọ́n wá wọn lé wọn lórí, wọ́n lọ́ lórí ẹni tí fẹ́ mọ ìwò pé ah, òun ti pa Samsoni báyìí Samsoni sì dìde yíyà ó sì rọ gbogbo àwọn òkú nànú ó na ó sì pa àwọn tó tún kù <laughs> Samsoni Samsoni ó wá di ẹni tó pé nígbà tí wọ́n mọ̀ di agbára rẹ̀ wọ́n rẹ́ irun rẹ̀ lọ nígbà tí wọ́n gẹ̀ẹ́tì rẹ̀ bí àṣà àwọn eléèbò wọ́n gẹ̀ẹ́tì Samson nígbà wọ́n gẹ̀ẹ́tì Samsoni ah wá dàbí ó wá dàbí ìbọn tí ò lọ tanu. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá gbé ìbọn káàkiri, tí ẹ̀yin bá rí, ẹ̀rù mọ̀ bà pé "à ah, ikú rè, ikú rè." Tí bóyá sójà ni àbí ọlọ́pàá ni ẹ̀, eh, "kó sọ tánú rẹ̀ mọ́ jẹ̀rú ò bá ọ." Tó wá sí báyìí, tó túbọ̀n, tó wá ń tú ibi tí wọ́n máa ń kọ́ta sí dání, sórí pé kò sọ tánú rẹ̀. Ṣé ẹ mọ̀ pé ijọ́ tí ẹ̀ bá mọ̀ pé ẹ̀hen eh, eh, ìbọn tí lágbájá ń gbé kì í ò ẹ̀ lọ́ta. Ṣé ẹ mọ̀ pé tó bá, kọjá, tó bá dá dúró kí lẹ̀ ẹ̀rín fi mọ̀nà kàì nítorí wọ́n ṣe fún Samson wájú bá ń lọ. àwọn adé Samson lọ́wọ́ wọ́n adé Samson lẹ́sẹ̀ wọ́n so mọ́ òpó nínú gbọ̀ngàn ńlá kan tí ó tóbi jù ní ilẹ̀ Filistini Samson wá béèrè dípò tí Samson ó fi béèrè pé olúwa fún mi ní orí ọ̀fẹ́ sí i Samson ó ní olúwa fún mi ní agbára fún ìgbà kẹyìn aláàánú lọ́lọ́run tí Samson bá sọ pé olúwa fún mi ní oore ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí fún mi ní oore ọ̀fẹ́ sí ǹjẹ́ yàn pé Samson ó sì yọ wọ́n ti yọ ojú rẹ̀ o wọ́n ti yọ ojú Samson méjèèjì kò lè rí kò ríran mọ́ o ǹjẹ́ ìwé tó bá béèrè fún oore ọ̀fẹ́ sí agbára wọn ó padà ojú rẹ̀ ó sì tọ́ ojú rẹ̀ tán ti yọ ìmí ò wọ̀ bẹ̀ tàbí kó gbàbẹ̀ ríran bẹ́ẹ̀ torí àwọn kan wà bẹ́ẹ̀ kò sẹ́yìn ojú ń bẹ̀ wọ́n sì ríran nígbà tí wọ́n ṣe ìwòsàn wọ́n ṣe ilé ẹ̀kọ́ ìwòsàn. Ìgbà míì irú iṣẹ́ ìyanu báun a máa ṣẹlẹ̀ lórí ìsọjí ìta gbangba tẹ́ni tó pé kò sẹ́yinjú mọ́ ń bẹ̀ rárá yóò sì máa ríran. <laughs> Àwọn tó pé ojú wọn ti fọ́ tí ò ríran mọ́ àmọ́ ẹyinjú ń bẹ ń bẹ̀ ojú wọn sì là padà gbogbo ohun tó fọ́ wọn lójú yóò sì kúrò ń bẹ̀. Dípò tí Sámsónì ó fi bèrè Olúwa fún mi ní agbára lẹ́ẹ̀kan sí fún mi ní oore ọ̀fẹ́ sí Samsoni ní Olúwa, ó ní fún òun, ó ní Olúwa fún mi ní oore, fún mi ní agbára fún ìgbà kẹ́yìn. Bíbélì sọ nínú ìwé àwọn onídàájọ́ orí kẹrìndínlógún, ó ní iye èèyàn tí Samsoni pa nígbà tó wà lá, tí nǹkan kò ṣe, tó lù pa, kò tó iye èèyàn tó kú pẹ̀lú Samsoni. Torí òun gan bẹ̀rẹ̀, ó ní kí gbogbo àwọn tí ń bẹ níbi kan lè ṣe kíni, kan lè kú pẹ̀lú òun. Samsoni agbára wọn sì dé lẹ́ẹ̀kan náà, ó sì mú òkú. Àárín òkú tán dè mọ́, òkú tán dè mọ́, ó jẹ́ òkú tó gbé gbogbo gbọ̀ngàn náà tó gbèrò Sámúẹ́lì ó sì bí wọ́n so wọ́n ti so mọ́ bẹ́ẹ̀ o ó sì fi ọkàn igun kìíní fọwọ́ kan igun kejì ó sì ti òpó ó sì yẹ̀ òpó yẹ̀ gbogbo ibi náà wà ó sì ṣe wíìm mọ́ gbogbo wọn lórí Sámúẹ́lì sì kú pọ̀ láwọn ọ̀tá rẹ̀ gbogbo wọn pọ́nlá gbogbo ẹ̀dá láì tí mẹ́mẹ́ wọ́n sì kú bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ọmọ Ọlọ́run láyé òde òní tí mo ń gbàdúrà. Olúwa fún mi fágbára, Olúwa fún mi fágbára. Bíbélì sọ. Ó ní ṣùgbọ́n ẹ̀yin ní ìfàmìràn kan láti ọ̀run wá. Ẹ̀yin nípasẹ̀ eléyìí tí ẹ̀yin mọ ohun gbogbo. <laughs> Èyí ni pé agbára ẹ̀mí mímọ́ ń ti ń bẹ inú rẹ̀. Àmọ́ o, lóòótọ́ agbára ẹ̀mí mímọ́ kì í pé ìmọ̀ gbogbo agbára tí èèyàn nílò ni máa ń wà nínú èèyàn lẹ́ẹ̀kan náà. Irọ́. Ó wà níbẹ̀. Ṣùgbọ́n ó dàbí ìgbà tí èèyàn bá rọ̀ mí inú ògo ni o bí èèyàn bá rọ omi inú ìgò ṣẹ̀pẹ́ mọ̀ tí omi inú ìgò ò bá kún ṣẹ̀pẹ́ ẹ mọ̀ fi díẹ̀ kún ẹ mọ̀ fi díẹ̀ sí ẹ fi díẹ̀ sí. Ah, kí a lè mọ Ọlọ́run ní ìwọ̀n kíkún kí a lè mọ Ọlọ́run àti agbára rẹ̀ kí a lè ní òye nípasẹ̀ Ọlọ́run àti agbára rẹ̀ ní kíkún. ìkúnfún ni ẹ̀mí mímọ́ òun gangan òun náà ni a tún padà pè ní ìrìbọmi ti ẹ̀mí kí gan ni àwọn iṣẹ́ ìrìbọmi tẹ̀mí gan-an kí gan kókó rẹ̀ ṣé dandan ni kéèyàn ṣe ìrìbọmi tẹ̀mí ni lágbára Ọlọ́run a túbọ̀ máa tẹ̀síwájú síwájú àti síwájú sí i.